ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى باب نواقض الوضوء عن أنس بن مالك قال كان أصحاب رسول الله صلى الله عليه وآله وسلم على عهده ينتظرون العشاء حتى تخفق رؤوسهم ثم يصلون ولا يتوضؤون أخرجه أبو داود وصححه الدار قطني وأصله في مسلم البواري أموى لابي أقولي àwọn nǹkan tó الولادة؟ لا ba kílọ̀bù òfin ọlọ́run òsì bẹ́ẹ̀ ṣe lè kírun ní ìgbà tí kò sí ìdíwọ́ kankan tó lè mú mẹ́tàlú àlá kó wá kírun láì tàlú àlá. àlùwàlá tí ó jẹ́ mẹ́jẹ̀mú fún àlàáfíà ìrun àlùwàlá yìí ó láwọn kàtí máa bàjẹ́. ìgbà sálọ alábàlá làáfíà ìrun tá a pé ẹ̀jẹ̀ tó lálàáfíà. ṣùgbọ́n àsìkò tí àlùwàlá wa tó bá ti jẹ́ àlùwàlá ti kọjá tó fi bàjẹ́ ó sì bá ti lè fi ru àlùwàlá bẹ́ẹ̀ kírun. eléyìí ló ló fi pàtàkì ibi ká mọ̀ nípa àwọn kàtí máa bàa àlùwàlá jẹ́ káwọn nípa wọn nítorí kálùbà máa ipò tí àwọn àlùwàlá dá máa lò láti máa fi kí àwọn àrùn wa wà ìyá àlùwàlá tó lálàáfíà ni àbí àlùwàlá tí kò lálàáfíà tó bá jẹ́ àlùwàlá tó lálàáfíà èèyàn fi ìbàlẹ̀ ọkàn yóò fi sin náà pẹ̀lú pẹ̀lú irú àlùwàlá bẹ́ẹ̀. ṣùgbọ́n tó bá dé pé àlùwàlá tó ti fúkà tó ti bàjẹ́ ni lẹ́sẹ̀ irú àlùwàlá bẹ́ẹ̀ àníbi kírun. wọ́n ní báàbò náà wọ́n tọ́gbọ̀rọ̀ wọ̀bú. ilé jẹ́ àkọlé ìdánilẹ́kọ̀ọ́ tuntun tó dá lórí ohun tí máa tó àlùwà láàká ni máa bàjẹ́. wọ́n sì gbé nínú àwọn kan bí ẹnna máa yọ kó gbogbo a mọ̀tà àjẹjọ torí pé tí wọ́n bá àlùwà láàjẹ́ ọ̀pọ̀ kìí ṣe kẹyọ̀ kan. èèyàn bùkátà láti mà nípa wọn. لأن هذا دينه ẹsìn tí wà lélẹyìí tó ayé ti fa ìmọ̀ká fi sin lọ. ó sì ń bẹ nínú àwọn nǹkan tó fi gbé al-ilmu bihi fardu 'aini ojúlówó ọ̀ràn ẹ̀ lórí oníkàlùkù afẹ́kọ́ mọ̀ nípa rẹ̀ kò tọ́ pé tàmílò ti mọ̀ nípa rẹ̀ kò burú kí tó lọ́ mọ̀ nípa rẹ̀ gbogbo alámùká ṣàkàmọ̀ nípa ẹ̀yẹ yìí. wọ́n ní. àdéjà lọ́kùnkọ́ táwọn tó ń wá fún wa níbí títí àdéjì ẹlẹ́ẹ̀kọkànlélọ́gọ́ta wọn láti ọ̀dọ̀ Abu Hamza Anas ibn Malik radiyallahu anhu ìdí ọmọ ọ̀dọ̀ fún àníbẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam láti gbẹ̀dánà tó wà ní ìdíyàn tó ti dára ní sàyè sílẹ̀. أني كان أصحاب رسول الله صلى الله عليه وآله وسلم على عهده فلما سابع النبي محمد صلى الله عليه وآله وسلم نجاية النبي إليه يقبل سيدي ترون من كثير ما فيه lára ẹ̀gbà wọ́ọ̀rọ̀ yìí tẹ́gbà wọ́ọ̀rọ̀ yìí fi ṣe tẹ̀lé. Ìgbé àwọn sàbí ànábì sallallahu àríwá àríwá sallam nígbà ayé ànábì sallallahu alaihi wa sallam yantaziruna al-isha. Wọ́n máa dúró de ìrun ìṣá. Hatta kọ̀rọ̀ òṣùwọ̀n. títí tí orí wọn fi fìtẹ́gbẹ̀ ká kí ló mú orí fìtẹ́gbẹ̀ ká ìyẹn ni pé nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n sọ fún wa lẹ́lẹ́ àìlè bẹ́ẹ̀ torí bá ti mọ̀ nípa rẹ̀ nítorí pé òfin ọ̀dá lórí pín al-ma'lumu la yufradu bi dhikr. níjà láti mọ àníbi láti tún wí mọ nítorí tí sọ ohun tá a ti mọ ká tún máa tún wí náà sùn fìlà àkùrù ní ń fi àmì kọkọrọ òpè tó lò kí á ní tá a ti mọ tí wọn wí bẹ ìtumọ̀ rẹ̀ ní pé ينتظرون العشاء حتى عرفه ينتظرون العشاء فينامون حتى تخفق رؤوسهم وما درودي irun àìṣá wọn àti wọn sùn òun àwọn gbé wọn lọ bí wọn ti ń dúró de irun àìṣá ẹni pé lẹ́yìn mọbìrì wọn máa ń dúró de irun àìṣá àti àtàkùn ọrùn wọn sọ títí tí orí wọn yóò fi wọ́n sẹ́gbẹ̀ẹ́. wọ́n sùn torí ó fi pé ohun tí èèyàn sùn torí fi wọ́sẹ̀ gẹ̀ẹ́fà ọ̀dà àdúgbò ohun tó nípa rẹ̀ wọn á máa dúró de ìran ohun a máa gbé wọn lọ débi pé orí wọn kọ àwọn wàlẹ́ ẹ̀yẹ́sẹ̀ wọn mọ òun wọ́n yìí sì ṣe àlùwàlà àlùwàlà tẹ̀sí sèm náà. أخرجه أبو داود الإمام أبو داود السجستاني رحمه الله أو المبادئ في واحد وصححه الدار القطني الدار القطني أو صفي ومريجين وأصله في مسلم يقول هذه أم صحيح مسلم حديثي أنسى فقط هو يوسسي عن تابع النبي محمد صلى الله عليه وآله وسلم ṣùgbọ́n gbàtàn sọ pé ní ìgbà ayé ànábì àníbẹ̀yẹn kéèyàn fà látẹ́lẹ̀ nítorí tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ní ẹ̀yìn ikú ànábì sallallahu alaihi wa sallam ọba tí wọ́n tún ọ̀kẹ́ta jáde. ṣùgbọ́n ti ṣe bẹ́ẹ̀ ká ṣe bẹ́ẹ̀ lójú ayé ànábì sallallahu alaihi wa sallam tí wọ́n máa ń sùn nígbà tí wọ́n dúró de ìrún àṣìṣe tí wọ́n máa ń sùn lẹ́yìn ìrún mọ́gìrì nígbà tí wọ́n dúró de ìrún ìṣá lóorun tí máa mú kí orí wọn wọ́ sẹ́gbẹ̀ẹ́ kan tí wọ́n sì dìde kírun láì tún àlùwà láti nítorí mú kírun eléyìí ọ̀sẹ̀lẹ̀ lójú ayé ànábì sọ̀rọ̀ wá àríwá rẹ̀ tẹ́lẹ̀ ó túmọ̀ sí pé àdéká sùn lẹ́yìn tá a ti lálùwà lá nígbà tá a bá ti di àbùkátà ká fún àlùwà láti kí lójú ayé ànábì wọn ti ṣe tó bá jẹ́ pé tí ọ̀dà ànábì sọ̀rọ̀ wá àríwá tẹ́lẹ̀ ó bá ti sọ fún ọ rárá o gbogbo ẹ̀ tó bá ti sùn tó bá ti àjí ń kọ́. kó tún àlùwàlá sí. ajẹ́ pé ẹ̀rí ń fún àwọn olùmọ̀ tó sọ wípé oorun kìí ba àlùwàlá ala ẹ̀rí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún àwọn olùmọ̀ tó sọ wípé oorun bá ba àlùwàlá jẹ́ ṣùgbọ́n báwo lè rí ti lè wà mẹ́ kò sí ọ̀nà sẹ́ẹ̀lì ti lè wà nínú rẹ̀ àyàfi tó tó bá máa sọ ó sì ní pé wọn máa ń sùn débi kórì wọ́n wọ̀ kan látàrí bí ṣe gùn tó. yìí kò wa tí ti kò sì sọ fún wa wípé ẹ bá ti di òkè lọ fún àlọ́ àti ìgbà náà ni Hamza ana ibn Malik rọ̀bí àbáyé kò sọ fún náà náà rí wọn sọ pé lójú ayé gbogbo máa ṣe lójú ayé rí nígbà máa ń ti wájú rẹ̀ torí tí ó sì gbé kò burú eléyìí ńlá pè lẹ́yìn wọ́n ti lójú ayé rẹ̀ kò rí ṣùgbọ́n wọ́n fún níròyìn nípa rẹ̀ kò sì kọ́ eléyìí ńlá sọ ẹgbẹ́ kò burú. ṣùgbọ́n wọ́n ti nǹkan lójú ayé rẹ̀ kò túmọ̀ sí kó rí nítorí bá ní sallallahu alaihi wa sallam ọmọ tó pamọ́ nígbà tí wọ́n ti wájú rẹ̀ lórí ẹ̀sìn máa ń sọ pé àwọn ọmọ kíláàsì wọn ti ṣe tó wá ní ṣe é ṣe kó kí wọ́n ti nǹkan ọmọ kíláàsì kò rí bẹ́ẹ̀ ẹ̀mọ́ yìí kan kí wọn lè máa ṣe wọn kíláàsì tí ò ní pàápàá jùlọ ẹsọ fún wọn dúró de ìran àìṣá káyọ̀ ìṣòwò àti ìran láti kí ọ̀run táwọn wọlé tí wọn. tòun àmọ̀fẹ́ǹta olùdó de wọn ló ṣe ń sún ìran kíláàsì òun gbé lọ títí orí fi wọ́ sẹ́kẹ́ kan. tọ́ eléyìí ó sì ṣe ti pẹ́ẹ́rẹ́ bá nàbẹ̀rẹ̀ tọ́lá àìṣó lọ kò sí sọ kó sọ̀tùmọ́ àti orí àti borí kò sẹ́ni tó fi hàn wá nínú àdéhùn. àdéhùn yìí ó fi hàn yín pé láti ìgbà tó ìsìn náà ti bẹ̀rẹ̀ táwọn èèyàn ti dín ẹni tó ṣera wọn lọ́rẹ̀ẹ́ mọ́sálásí. wọ́n máa jókòó sínú mọ́sálásí lẹ́yìn rẹ̀ kí bẹ́ẹ̀ jáde nínú mọ́sálásí kó fi fòtì àṣẹ lẹ́nu àlékún sì túlẹ̀ eléyìí ìṣesí tí ọ̀dà nítorí pé mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ kí àjọṣepọ̀ òun pẹ̀lú mẹ́tíláṣí ọ̀dà yàrá mẹ́tíláṣí bẹ́ẹ̀tùwà ilé ọlọ́run mẹ́tíláṣí ẹtú sì jókòó nu mẹ́tíláṣí tí mo rí odùn àwọn òrìlà ẹtú jókòó nu mẹ́tíláṣí tí wọ́n kárí ọ̀gbálẹ̀ àwọn òrìlà nígbà tí wọ́n á jókòó níbi tẹ̀sí ń sọ fúnfún tẹ̀sí ń fẹ́ gà nígbà náà lọ kàrí ọ̀gá rẹ̀ mú yóò dùn. wọ́n sì mọ̀ ẹ́kẹ́ ní mọ́sálásí tó bá jókòó ń bẹ̀ tó bá jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run bá ń gbọ́. jíjókòó rẹ̀ tó jókòó ń bẹ̀ yẹn ọlọ́run tó fi kí àwọn mẹ̀lẹ́kà akẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ kò gbà yín. yóò ní kí ìbàlẹ̀ ọkàn jẹ́ ọlọ́run á dárúkọ yín lọ́dọ̀ àwọn ẹni tó ga sí bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ̀ subhanallah oríire ńlá lélẹ̀ débi pé apá kan ìdúnà ọ̀rùnmọ́ wọn ní tó bá ké bomi ìlànà ti jókòó náà sọ̀rọ̀ ọlọ́run fúnra ọ náà ń kí àwòrán á náà kọ́ nípa òfin ọlọ́run wọn ní kò dájú pé mọ̀lẹ́kà kan kó wa mẹ́ kí ìlà ti jẹ́ يكون لا لا ذي واقع ما اجتمع قوم في بيت من بيوت الله يعني كده اللي كان يرى الله tó ẹsìn máa pín ibòmíì tí o bá ti jẹ mẹsàlásì kì í jẹ mẹsàlásì. tó o túmọ̀ sí kékeré èèyàn jẹ́ kí ọkàn èèyàn rọ̀ sí gbígbẹ́ mẹsàlásì orí láìwọ̀lá. àbẹ́yìn orí inú èèyàn méje tí ọmọ ọgbẹ́ lábẹ́ kò gé ọlọ́run lájọ gbẹ̀gbẹ̀ àti يوم لا ظل إلا ظله lọ́jọ́ tí òní sí gbòógì kan àfitọ́lọ́ o náà ni rọ́jòló ọ̀lùkò òmù àyíyákọ̀ gbẹ́ngbẹ́sẹ́ẹ̀dì ẹni tí ọkàn rẹ̀ tó sọ̀rọ̀ sára mọ́tíláṣí gbogbo ọgbà mọ́tíláṣí ní mọ́ òwò lásìkò ní wọ́n bá ti tó yọ bẹ̀bẹ̀ mọ́tíláṣí lẹ́yìn tó fi màánà ẹ̀yẹ sáfìlà. المسجد مصنعا ومسجرا يجلس فيه ولا يفارقه ولا يفارقه البتة إذا بكي أنتم من ثلاثين دي ساجا دي ساجا ثم أشوف وتشوف إلو بسيرة لا قدوا مسيرة ثلاثين جاء تقولون أتقولون قدتوا وتشوف من ثلاثين لأي ما تكيون أنتم وصني جاء دي قدتوا إنتوا لا دي سألنا محمد sallallahu alaihi wa alihi wasallam tí ń tọ́ bá jókòó tó ń retí wọn ẹ̀rọ àtàbí wọn jókòó wọn retí ìṣà. wọ́n ní ẹni tó bá jókòó sí retí wọn ìdájọ́ tó wọ́n ṣe fún náà nídájọ́ ẹni títí ń kírun. láàdáa pé tí ń kírun yóò máa bà ọwọ́ náà àti tìpé wà láyé ẹ̀zá lòrùlọ́jù lòkè sọ́lẹ̀ máa ń tábọ̀ ọ̀ṣọ́lẹ̀ èèyàn ní yé jẹni tí wọ́n sọ yìí pé ń ti ń kírun lópin ìgbà tó bá ti fẹ́ dúró dè rùn o ti kírun náà wẹ̀ o dúró dè rùn àìsà ìdájọ́ kó o ti ń kírun lọ́mọ gbalada títí kẹ́sì kí ìṣá o túmọ̀ sí pé tí wọ́n bá ti jáde kó o kíláàsì láì kí ìṣá wọ́n sọ kó o ti kí ìṣá o lá ẹni kó ti máa gbalada lẹ̀ ládà yọ pọ̀ bákan náà tó bá kírun tán tó jókòó tó ń fẹsẹ̀ bẹ́ẹ̀ ìwé ìdáná ìṣòro wà lè sẹlẹ sẹni káwọn ẹsẹ tó ọkà jáde kò sí bí gbàtó tó wà tó lọ jà àwọn ẹlòmíì tó máa ti sára wọn kàwé kó tulẹ̀. kéèyàn máa ti tẹ̀sí níbi tó ti kírun yìí àwọn mẹlẹ́kọ̀ọ́ máa ṣàdúrà fún un ó ti gbà sẹ́yìn máa kó mbẹ́. kí ẹni tó wà ní sọ́dọ̀ ìlú bọ́kárì àtàwọn síra mi wípé àwọn mẹlẹkọ ọmọ sàdó àfẹnusọ kírun lópin ìgbà tí o bá ti kúrò láti tó ti kírun wọn máa sọ pé Allahumma ighfir lahu Allahumma irhamhu Ọlọ́run kò rí jìn ọlọkẹ Ọlọ́run kò rí jìn ọlọkẹ Ọlọ́run kò ọlọkẹ subhanallah ẹsìn ọba àwọn mẹlẹkọ àkèrè sọ àwọn kèrè láyé sùnà wọn àmà láyé àsùnà wọn àmà ọhún wọn ìfàlẹ wọn láyé wọn wọn kì í ṣe Ọlọ́run ìgbà tó bá ti pa wọn láti ẹ ọjọ́ ní kí wọ́n ṣe ni wọ́n máa ṣe tọ hadithi yìí ọwọ nínú ẹgbà wọrọ mi àti má gbogbo àdìdì kan ìpìlẹ̀ rẹ̀ nù sọ yìí mùsùlùmí lọ ìpìlẹ̀ rẹ̀ nù sọ yìí bọkárí lọ ó túmọ̀ sí pé hadithi yìí ẹni tó gbà wá pẹ̀lú gbólóhùn táwa sọ nípa rẹ̀ o gẹ́gẹ́ bí Abu Dawud lápẹ̀jù àsìkò tó dé sí ọpẹ́ sí tẹnita nípìlẹ àdìsí bẹnu kíláàsì Abu Dawud àtìkò tó dé sí ọpẹ́ sí ìgbà tí mùsùlùmí ti dé àti kọ́kọ́ ọmọ sọ̀rọ̀ yìí mùsùlùmí ká tó máa súnánú Abu Dawud eléyìí tó túmọ̀ sí wípé àdìsí tí Abu Dawud gbà wáyé pẹ̀lú gbólóhùn rẹ̀ tá a lè rí bẹ́ẹ̀ nínú sọ̀hìn mùsùlùmí ṣùgbọ́n àárín tó ní tùmọ̀ rẹ̀ nínú sọ̀hìn mùsùlùmí kí wọ́n á ló dé dà mú ti sọ̀hìn mùsùlùmí wá ti sọ̀hìn mùsùlùmí tó ti fi kọ̀ lẹ́jọ́ nú ọ̀fẹsẹ̀ rinlẹ̀ kí ló dé dà mú wá tẹ́tẹ́ pé ètò wá nínú sọ́ọ̀rì àbìdà owó tó pé o lè lẹ́jọ́ nú pé ọ̀fẹsẹ̀ rinlẹ̀ àbí ọ̀fẹsẹ̀ rinlẹ̀ là ń wá tàbí torí rẹ̀ mú àdéhùn yìí wá inú súnáni àbìdáwò lọ wà bẹ́ẹ̀. ṣùgbọ́n ètò àánú muslim ó lè má pọ̀ tó gbígbóná yìí ti ti wá. ẹ sì mọ̀ yí pé tí àdéhùn bá gborí sí ọ̀nà mẹ́wàá wá ìdùnnú ní fáwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà. nítorí àlékún gbóló nǹkan tó bá wà ní olùwáyà kan ó tó láti fi mú òfin púpọ̀ jáde. àlékún tí mẹ́rin tí òfin ti kó tó láti fi mú àìmọye òfin jáde torí ẹ̀ dábàá sọ pé ìpìlẹ̀ rẹ̀ inú mùsùlùmí lọ́wọ́ àkótúmọ̀ sí pé léyìí wà sọ̀hí o ti mùsùlùmí ni sọ̀hí àmọ́tà Abu Dawud àtiwájú ọ̀tọ̀ ń parí náà lẹ́sìn gbọ́ tí wọ́n fi ní ọ̀pọ̀ Daraqutni Daraqutni ní ogun rẹ̀ tòbí ẹsẹ tó torí ìpìlẹ̀ rẹ̀ wà nù mùsùlùm àwọn àdàkẹ wà ọsọ òfin mùsùlùm ẹ má mi wà téèyàn bá sùn oorun ọba àlùwàlá jẹ́ tìrìmìlì àwọn náà gba wa wọ́n ní nínú ẹ̀gbà ọ̀rọ̀ sí wọn wọ́n ní wọ́n yóò kọ́ bówó náà lè sọ àlẹ́ à táwọn sábẹ́ yẹn bá sùn ní ẹ̀yìn mọ́gbìn sí àkókò wọ́n sùn lẹ́ni ọwọ́ fẹ́gbẹ́ kan. kí wá sàwọn ní máa tí wọ́n fi kírun ìṣá títí ni wọ́n á máa jí wọn. oorun tó sùn torí fi wọ́ fẹ́gbẹ́ kan. oògùn dájú títí wọ́n jí ọ̀ pé oorun sẹ́sẹ́rẹ́ lélẹ́yìn tó nípa. tọ́ eléyìí ẹ̀ ti mú bẹ́ẹ̀. ó tún wá nínú ẹgbàáwọ ọ̀rọ̀ omi tó tún wá lọ́dọ̀ ìmáàmù Tirmidhi Anas ibn Malik òní hatta inni la asma'a li ahadihim ghatitan thumma yaqumuna fa yusalluna wa la yatawadda'u wọn máa sùn orí wọn àti wọn wọ sẹgbẹẹ débi pé màá máa gbọ́ ìhàrùn wa tó o ti kú òní oorun tẹ́tẹ́rẹ́ èèyàn sùn orí wọ́sẹ̀gbẹ̀ òsìdájú fúnra rẹ̀ dídí wọn jì ó sì tún hàn ẹ̀wọ̀n kẹ́ni tí máa hàn eléyìí náà ẹ̀bùn kan ní báwọn mi ẹni tí ń hàn ọ́n ẹni wípé kò sí bí hàn ọ́n ti lè jẹ́ kankan tó dà lábàá rẹ̀ tó wá jẹ́ kó wá ti jíjú lẹ̀ sẹ́nà ló tún máa hàn yóò kọ́ yóò kọ́kọ́ ṣe ìpalẹ̀mọ́ tòun bá tó gbogbo ọ̀nà bá kílíà ìhàn ọ́n bẹ̀rẹ̀ àsìkò tí ìhàn ti bẹ̀rẹ̀ sí wọ́n pé masha allah ó ti lọ jẹun. tòkí àwọn á tún máa gbọ́ ìhàn wa. akọ́kọ́ náà olùmọ̀ní abẹ́ ìkòkòrò máa sùn orí máa bọ́ kan wọ́n sì máa harun jíjí máa jí wọn kó tó di fún fi jẹ́ bẹ́ẹ̀ pé ìjókòó ni wọ́n máa sùn. wọ́n ní wọ́n jókòó torí pé bá jókòó ẹ tí ìdìbò ti múlẹ̀ ẹ̀dín náà ti sọ ọgbà jáde ọ̀gá tó gbogbo ọgbà yẹn lè dín náà èso tí ọgbà jáde kéèyàn bá sùn gbà látọ́ á pé kéèyàn bá sùn. wọ́n á ní eléyìí náà tún mú o ọ̀rọ̀ pé wọ́n rán sùn níjókòó yẹn kò mú nítorí ìwáyà mi tó tún wá wọ́n ní yọ̀gbọ̀rún lẹ́jọ́ ló ń bẹ̀ wọ̀n ọmọ fẹ́ gbẹ́ lílẹ̀ gbogbo ọ̀nà tẹ bá fi fi sọ́kẹ́ ẹ tòun tẹ́tẹ́rẹ́ ni ẹ kí wọ́n á ní wọ́n á tó wọ́n fẹ̀gẹ́ lílẹ̀. ni, ẹlẹ́sìn wà pé nǹkan bẹ́ẹ̀ الإمام ابن دقيق العيد أواني أو راقين ولاو يوا ذكر من من كلمة إيه أو يسون راقين ṣé bá wo àdéhùn gẹ́gẹ́ bó ti ṣe wáyé ó ń tọ́ka sí pé oorun gbogbo oorun ọba àlọ́ alájọ. ẹ jẹ́ tó wo àdéhùn mi àdéhùn sọ̀fún wa ní gàdá ọ̀gá ìlú àbáyé tó síwájú nínú àlùmẹ́sẹ̀ àlùkò fẹ́. ولكان النبي صلى الله عليه وآله وسلم يأمرنا إذا قلنا صفرا ألا ننزع حبابنا من بول أو غائط أو نوم ولكن من الجنابة نبي صلى الله عليه وسلم وقف fún wa láti máa kọ́ لما ترى wa يعني tí فعباته àbí nítorí ipá àbá àyàgbẹ́ àbí nítorí ipá àbá àsùn àyàgbé nítorí jàǹdàbà nìkan. níbẹ̀ yẹn àtàlàyé pé ó ń bẹ sílẹ̀ táwọn olùmọ̀lò láti fi sọ pé òun náà kọ́ òun bẹnu sí máa bá lò àkàjẹ́. nítorí wọ́n ti ṣe déédéé tọ̀ àti ìgbẹ́. wọ́n sì so gbogbo ẹ̀ máa bíbọ́ ó fòkó lẹ́sẹ̀. má fọ kúrò lẹ́sẹ̀ torí kó ó fi hàn pé òun náà ó ní ìtẹ̀tẹ̀ tí màá ti bá lọ à. a ti sọ ibi tó bá lẹ́sẹ̀ tí a bá ti tẹ̀lé oníkó òun wá pẹ̀lú ìgbé àti ìtọ́lẹ̀ kan náà nítorí pé lẹ́yìn nínú òṣòlù tán wọ́n ń pè ní ìdàlẹ́ àlùfẹ́ lọ́kùnrin ọ̀hún ike ta tó mú ni ti sẹ̀rí ni pé ọ wá pẹ̀lú nǹkan míì tó ti pé dájọ́ rẹ̀ yé gbogbo wa ajẹ́pẹ́ dàbí eléyìí náà yẹ kó yé gbogbo wa yẹn kó wá pẹ̀lú tọ̀ ìdájọ́ pétọ̀ máa ń bá lù alájẹ́ yé gbogbo wa ọ wá pẹ̀lú gbẹ̀ ìdájọ́ pétọ̀ máa ń bá lù alájẹ́ ó yé gbogbo wa ìjẹ́ tó bá rí bẹ́ẹ̀ kí ni tó burú náà sátọ̀ yé pétọ̀ ọ yẹ kí ìdájọ́ oorun náà yé gbogbo wa kó náà kọ́ a máa bá lù alájẹ́ inú rẹ̀ fi tọ́ lẹ́dùn ni torí kó wọ́n jọ wá kì í ṣe gbogbo wa ní máa túmọ̀ sí fún wọn gbọ́dọ̀ jọ nídàájọ́ kan náà tẹ̀lé ìlọ́dọ̀ wa ni. ṣùṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àdéhùn sọ̀fúnwán ó fi hàn wá wípé òun òun náà lè nípa lára àbọ̀tí aláwọ̀ inú ọgbà wọn ti sọ pé ẹ má bọ́ nítorí oorun gẹ́gẹ́ bí tọ́ ti ṣe nípa lára rẹ̀ wọ́n ti ẹ má bọ́ nítorí ìbọn gẹ́gẹ́ bí ìgbẹ́ ti ṣe nípa lára rẹ̀ lọ́sẹ̀ náà bọ́ sórí ìgbẹ́. sábà wo àdéhùn yẹn ń fihàn wá pé kúrú kúrú òun máa bá lu ara jẹ. àdéhùn eléyìí ti sọ pé òun gbogbo kì í bá lu ara jẹ. àmọ́ èyí tún sọ pé òun gbogbo kì í bá lu ara jẹ sọ́rọ̀ àná ìlú.

báwo la ti ti wá fẹ́ ti tẹ̀lé lórí ìtọ́jà ń fà. tọ́ ẹ ti dé mà ní pé àdéhùn sọ̀fún àmì àṣẹ ọ̀rẹ́ ìwà ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tó sì hàn gbangba lórí nǹkan tí ń tọ́ka sí pé ó fẹ́ àmọ́ bàbá alájẹ. tí oorun bá máa bàbá ṣé ọ̀rọ̀ àlejò kò ń bá àlejò lọ síwájú pé àwọn sàábé dáàmà bá nàbí mọ̀ ń parẹ́ àbí ọ̀mọ̀ ń parẹ́ àbí tẹ́tẹ́ àwọn sàábé ṣe kiri fún ọgbà títí láyé àdébí sọ̀rọ̀ àṣẹlẹ̀ láti wájú ọ̀rọ̀ ànábì ọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ àṣẹlẹ̀ làbọ̀dọ̀ síwájú. tọ́ ọjà tó ṣe é ṣe kápó oorun tó ń sùn ọ̀pọ̀ tó ti ṣe ti kápọ̀ pọ̀ ó ti ṣe àlè ó ti ṣe mẹ́rin ìwọ́n rí kìrìsì làwọn èèyàn ẹlòmíwọ̀n tó ń pín láti tẹ́jú kan ní tó bá ti lè sùn oorun máa ń sọ di ọ̀tẹ̀ ni ìtẹ́jú kan tó bá sùn àìwọlé yóò ti bọ́ kẹ̀kẹ́ kan báyìí yóò ti tẹ̀sí lẹ̀ láàrin ìtẹ́jú kan ẹ̀sùn tí yóò gbé ah, gbogbo ọ̀rọ̀ sẹ́ńtọ̀ mọ̀ ń gbọ́ ah, àwọn gbọ́ àwọn ló ti tẹ̀sí lẹ̀ ló dé hàn án ó kẹ́kẹ́ bí ìwọ sọ ah, tó bá àwọn èèyàn wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lómi máa ń sábẹ tó náà bá ti sùn bẹ́ẹ̀ inú lórí ó ti bọ́ sẹ́gbẹ́ kan ló ti máa hàn án báyà ló hàn lálẹ́ ìbéèrè torí kò sọ pé gbogbo wọn á sì máa hàn án kò sì sọ pé gbogbo wọn ó yẹ wọn sì wọ sẹ́gbẹ́ kan torí kí léde la bàbá tó sọ pé wọn máa sun orí wọn sì máa wọ sẹ́gbẹ́ kan ẹ dàgbò tí gbogbo abá sùn ẹ tí gbogbo alóni wọn wọ sẹ́gbẹ́ yìí tí gbogbo ní ti sẹ́ tó ń bá gbé gbogbo èèyàn lọ bàbá dírẹ́fà ó tíra láti má sùn òun lè sọ fún wa pé yẹ gbàtẹ́ yẹn sùn òtún wọ ìfẹ́rẹ́ sẹ́gbẹ̀ẹ́ wíńdò rí ẹ̀yin fún wọn tó gbórí lẹ́gbẹ́ àlẹ́gbẹ̀ẹ́ léjìká ẹ̀yin ẹ̀kan ní orí sẹ́yìn báyìí ẹ̀yí sọ́kàn ẹ̀yí tó sì torí tìrìtì ló wọn àwọn èèyàn yìí ti gbogbo wọn gbọ́ àlùfọ́kùnrin lọ́wọ́ àlè àwọn tó pọ̀ jù ni wọ́n máa fi sòfò sábà sọ pé àdéhùn sọ̀kún à obìnrin kọ́ ló wà lá ó máa ń bàjẹ́ pẹ̀lú oorun gbogbo oorun láti ti jẹ́. sàtò pé àdéhùn àná tó obìnrin kọ́ oorun kì í bá lò àlá jẹ gbogbo tó lò tó lọ́rùn àdéhùn lọ lágbára jù fìdí láàrin ti àárín ìnàkúrò. a lè fi àdéhùn sọ̀kún àná láàrin lágbára jù bí ìdúgbò ànábì lọ. sòṣùgbọ́n àdéhùn àná sọ̀rọ̀ bí òun àwọn òun tó rí ló ń sàlàyé fún wa tí o sì pa dandan ká wà nàbí náà máa pa àti ìṣẹ̀lẹ̀ yìí. ẹsìn mọ̀ pé ní tí àwa ọ̀sẹ̀ láti rẹ̀ láti gbọ́rọ̀ sílẹ̀ nínú àlẹ́wọ̀n Muhammad tó ń bá àríwá rẹ̀ sẹ́lẹ̀ àti gbọ́ bá nàbí sọ pé ẹ máa sùn dáadáa ẹ tún sùn sí kẹ̀sì dídí kẹ̀kẹ́ o. tẹ́lásì wò wò àdéhùn àyè ibùdó àbí tọ́lù òbí ọlọ́run àyè àdébẹ̀ Muhammad sọ̀rọ̀ ọlọ́run àríwá rẹ̀ sẹ́lẹ̀ wọ́n ní فمن نام فليتوضا wọ́n ní ojú òun náà ló kún ihò ibi tí tó ń gbà jáde tójú bá yà á lẹ̀ iṣu ò lè jáde kálárọ̀ mọ́mọ́ àyàfi tọpọlọ bá sí. tòótúmọ̀ sí pé kálukú wa tí ìbá ti bá a sùn ẹni tó sùn mọ́ra rẹ̀ yọ̀lọ̀ fún àlọ́ àlàáfíà àmọ́ tí ìbá ti sùn subhanallah bó láti fẹ́ mọ̀ bá tó bá sùn títí bá ti fẹ́ náà. tó eléyìí fi hàn wá pé àdìsí náà òun náà tún kín àdìsí sọ fún àlẹ́ yìí. wípé ojúṣe òun náà lókun tó de ihò tí sóńgbà jáde. torí náà gbogbo ẹ tó bá ti sọ kó tún àlọ́ àlá sí ó fún àwọn pé òun kọ́ ó máa ń ba àlọ́ àlá jẹ́ eléyìí ló mú káwọn olùmọ̀ wa fún fún sọ́nà méjì àti sọ́nà mẹ́ta apákan nù wọn wọn sọ wípé oorun gbogbo oorun kìí bá lu alájẹ oorun gbogbo oorun kìí bá lu alájẹ ẹ̀rí wọn náà sì ni àdéhìí anasọ̀rọ̀ ìyáre ọ̀gbìn ìwà àbáyé fáwọn sábẹ́ ànábi sọ̀rọ̀ àríwá àríwísílẹ̀ lójú ayé ànábi sọ̀rọ̀ àríwá àríwísílẹ̀ wọn á máa sùn débi gbórí wọn á máa wọ́ kan wọn á ti tún máa harun gan pẹ̀lú ẹgbẹ́ gan wọn máa fi lé rẹ̀ wọ́n sì tún máa jí wọn gan rẹ̀ fún àwọn bá ti jí wọn fi ọ̀la ìgbà wà láti kí ni tó tún kù. àwọn míì ti sọ pé rárá oorun gbogbo oorun oorun gbogbo oorun kí máa ba àlọ́lá jẹ́ torí náà gbogbo ẹni tó bá ti sùn kó tún àlọ́lá jẹ́ nítorí àdéhùn ìsọ̀kọ́ àti náà ṣáà níbi tí wọ́n ti forun pẹ̀lú òbí àtìtọ̀ nípa ọ̀rọ̀ ọ̀fẹ́ ó túmọ̀ sí pé ìdájọ́ wọn kankan náà àti hadith Ali ibn Abi Talib radiyallahu anhu níbi táwọn ìṣòro àtúnlẹ̀ ń sọ pé àlàyé nìkà ó sẹ́yìn fọmọ nàmá pẹ̀lú ẹ̀tọ́ wọ́n pọ̀ ojú ẹ̀yinjú òun náà ló tó so ihò tí tó ń gbà jáde torí náà gbogbo ẹjọ́ bá ti sùn kọ́ ọ̀yà fún àlọ́lá. àwọn ní adébí gbogbo ohun a máa bá àlọ́lá jẹ. àwọn kan máa ń wo ọ̀rọ̀ méjèèjì kíkí oorun gbogbo oorun máa bá àlọ́lá jẹ. oorun gbogbo oorun kì í bá àlọ́lá jẹ ẹ̀jẹ̀ ká wò ó láàrin. àlàyé ń bẹ́ ń pa rẹ̀. wọ́n ní oorun gbogbo oorun kìí ba gbogbo àlọ́ aláàjẹ àti pẹ̀lú májẹ̀. nínú wọn ẹni tó sọ yìí pé gbogbo oorun tá a bá sùn ní ìforí kalẹ̀ ọba àlọ́ aláàjẹ. nítorí pé wọ́n wá nínú àdé èyí tó ṣe é kí wọ́n lọ́lẹ̀ láti fi bẹ̀rẹ̀ ike tí èèyàn bá sùn ní orí kalẹ̀ ọlọ́run ló fi hàn sí yàrá níwájú àwọn ẹlẹ́ka pé ẹrú mi nù ó tún sùn gan ní orí kalẹ̀ ọ̀sán ṣùgbọ́n tá a lè dùn yẹn kọ́ ọ̀fẹ́ tẹ̀lé àwọn olùmọ̀ọ́yìn wá sọ pé báwo ni wọ́n ṣe sùn lóhun oorun kan tí mò ń lọ yìnyín táwọn afáàlú alábàjẹ́ sẹ́wọ̀n tó bàjẹ́ lọ́la kìí ṣe yínyìn ló ní ṣe pẹ̀lú ó ní ṣe pẹ̀lú pé sọ́sẹ́ tátẹ́gùn jáde.

rògbò ọmọ ìyá ìforíkalẹ̀ ni àdéhìtì náà lè rí tàwọn àwọn ti rògbò àwọn ti fún un. Bíkọ́ náà ó fi ṣe tí ó fi ṣe báàlì wájú àwọn ẹ̀lẹ́ka ó sì dájú pé ìjọba tẹ̀ ọ̀dà bí ẹ̀sùn foríkalẹ̀ náà. Àwọn kan ní kullu hay'atin min hay'ati as-salah. Gbogbo òṣèṣì kan náà àwọn òṣèṣì ọ̀hún ìdúró rògbò ìjókòó títẹ̀ gbogbo ẹ̀tún wà náà lọ́ba tí àwọn aláàrẹ ọ̀dà tó. tó àwọn fẹ́ sọ pé náà tí èèyàn bá sùn ní forí kalẹ̀ lórí ìrùn ọ̀bàlù aládé àbẹ́ tí èèyàn bá sùn gbogbo wọn bá ti sùn tí ò tí o jẹ́ nù ọba ìjẹ́ forí kalẹ̀ ọ̀bàlù aládé gbogbo ìtòlẹ́ àti ìtìyàn náà. àwọn akẹ́kọ̀ọ́ sọ yìí pé oorun tó fúyẹ́ ọ̀bàlù aládé oorun tó wúwo ọba àlùwàlà ni máa bọ́ bẹ́tù àlùkẹ́fẹ́tì wà sẹ́fàlì kí ni òfin hàn wá kó òun yìí fúyẹ́ òun yìí wù ẹ̀sọ́ fún wa kò sí kò sí balance náà lè gbélé kí oorun yìí ó kó fúyẹ́ á ilé yìí wù kò sí. ìrẹ̀ tó bá jẹ́ kí wọ́n ti ẹ̀sọ́ fún wa níbẹ̀ ọba àlùwàlà ni kò sí yẹ tó bá ti tó ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ báyìí lẹ́ǹtì báyìí àjẹkọ̀ wúwo tó bá ti tó báyìí àjẹkù fi yẹ ààrẹ tẹ́lẹ̀ yóò fi hàn wá gẹ́gẹ́ bó ti jẹ́ pé ìyàtọ̀ inú wà ní àwọn olùmọ̀ lórí àwọn àlèkí yẹn àwọn sọ pé tí o tí èèyàn bá sùn ó pín sọ́nà mẹ́rin nípa àlọ́ àlá wọ́n ló lè jẹ́ kọ̀wé lórí tẹ̀kí lórí tó gùn kó tún wúwo ìmọ̀ bá lọ́la rẹ̀ ó sì lè jẹ́ kọ̀ọ̀fíìfún àbí àkọsíìrún tàkìlù oorun tó kúrú ìwọ́n tó wúwo ọ̀nà ẹ̀ ń kojú wúwo. wọ́n ní oorun yẹn sì lè jẹ́ kọ̀ọ̀fíìfún tọ̀wíìlú oorun tó fúyẹ́ tó dìgbò wọ́n ló náà wọ́n bá lọ àlàyé. ó sì lè jẹ́ kọ̀ọ̀fíìfún kọ̀ọ̀fíìrún wọ́n lé lẹ́yìn kọ́ kì í bá lu àlàjẹ ìjọba jẹ àfihàn ọ̀fẹ́rún ó fúyẹ́ ó kúrú wọn ní kì í bá lu àlàjẹ ẹ̀rọ̀tọ̀lá á gbé ọ̀sẹ̀rì ìbẹ́rì nìkan fún ní àwòkọ́ àdàbẹ̀sọ̀nà wọ́n fẹ́ gbìyànjú láti gbó láàrin ẹ̀rí tó ní gbogbo ìbálò alájẹ bíi àdéhìí àná àti ẹ̀rí tó sọ pé gbogbo ọmọ ìbálò alájẹ bíi àdéhìí صفوان بن عسان ولا شك ìjọba balẹ̀ sí òun náà ní pé gbogbo oorun máa bá lọ àlàyé gbogbo oorun tí ẹ máa sùn ó máa bá lọ àlàyé gbogbo ẹjọ́ láti sùn tó tọ́ ọ̀la rẹ̀ ọba jẹ́ ń jókòó ọba jẹ́ ń dùn ọba jẹ́ ń forí kalẹ̀ ọba ti jẹ́ pé ní rírìn tó gbogbo bọ́ bá ti sùn máa tọ́ ọ̀la rẹ̀ ṣùgbọ́n tẹ bá wo àdéhùn ọ̀pọ̀ àdéhùn àdéhùn ànàtì mẹ́rin ọdẹ ọmọ ọ̀hán pẹ̀lú àwọn tàbí ti máa ń jọ wọn ti gbogbo ẹ̀. so ilé yẹn àlè pé kí ẹ bá sùn lọ́nà tó ṣe pọ̀ máa ń tẹ̀ lọ ọba àwọn orí ìwọ kan lọ́nà tó ṣe pọ̀ máa ń tẹ̀ lọ so oorun ló lè ń bá àlùwàlá jẹ́ so àkànṣe pé ń tó gbé so ṣùgbọ́n tó bá sùn lẹ́sẹ̀ ìtọ́kàn balẹ̀ sí ni pé kó ṣe kí ni kó tún àlọ́ àlá rẹ̀ láti ẹjọ́ ní akọ ẹni tó pọ̀ sí wa láàrin àwọn olùkọ́ nípa pé sọ wọn máa ń bá àlọ́ àlájẹ àbí bá àlọ́ àlájẹ wọ́n ti síra lórí tìrẹ́tìrẹ́tì ẹni tó ní máa bàjẹ́ ẹni tó ní kì í bàjẹ́ ẹni tó ní apá kan ní máa bàjẹ́ ọ̀kan kì í bàjẹ́ wọ́n lẹ́sẹ̀ kíkí ká pé máa bàjẹ́ lóbìnrin lọ́kàn balẹ̀ jù kádájọ́ pé máa bàjẹ́ lóbìnrin lọ́kàn balẹ̀ jù nítorí oorun kì í bàlù alájẹ́ ọkàn ọ̀balẹ̀ nítorí tí wọ́n mú wá lè fún ìgbà tí wọ́n àtàbí máa ti bẹ̀ àní tí ó mú ni màá dájú bá nàbí máa bẹ̀ àní tó fi hàn wá bá máa láti ti mà nínú òfin ṣẹ̀ríà kíkí òfin dá lórí

torí di ilé gbogbo tó bá ti sùn ọlọ́run lọ sọ̀rọ̀ tún àlọ́ àlá rẹ̀ sí nítorí pé ọlọ́run bá ń fẹ́ kó kírun pẹ̀lú àlọ́ àlá tọkàn rẹ̀ balẹ̀ kò fẹ́ kó kírun pẹ̀lú àlọ́ àlá tó ń ṣe méjì nípa rẹ̀. àríkú àǹfààní pọ̀ nínú ìgbàwọ́ rẹ̀ nínú àǹfààní tó wà bẹ́ẹ̀ kò náà ní pé ọjọ́ wà àwọn olùmọ̀ wọ́n máa ṣe àmúlò àwọn àyè tó bá sílẹ̀ fún ẹ̀rí pé àwọn sàbẹ ní bíbá wọn ń jókòó lẹ́yìn mọ́tò wọn retí ìrun ìṣá táwọn náà bá rí irú yẹn láwọn àwùjọ wa tí àwọn èèyàn orí wọn rọ̀ sí wọn náà jókòó mọ́tíláṣí lákòókò kan ntí wọ́n bá mọ̀ nípa ẹ̀sìn wọn kàn jókòó látà wọn ṣe wọn láǹfààní pẹ̀lú tọmọ nítorí pé bá lo àkókò rẹ dáadáa wọn dájú pé yóò lò ó lòkulò ẹni tí ò fà àkókò rẹ̀ máa gbọ́ tọlọ wọn dájú pé yóò gbọ́ sí ìwọ sì ní iṣẹ́ jẹ fáwọn bá mú ọgbọ yé bá yìí máa rántí gbogbo wà ara òwe tí wọn mọ mo ṣàlàyé rẹ̀ fún ọ lákòókò tó eléyìí túmọ̀ sí pé tọ́nà bàbá márùn yẹn jókòó ní kíláàsì lákòókò yẹn ẹ̀yìn ẹ̀sàgbára láti na dáadáa tẹ̀mí sí wọn láti sọ wọn láǹfààní. ó ti dájú pé nílẹ̀ Yorùbá wa yìí irú ìṣesí yìí ọwà pàápàá jùlọ magreth ṣe ìṣá ẹ fi gbogbo mọ́tíláṣí ní gbogbo ilẹ̀ yorùbá àwọn èèyàn lè má mọ̀ lọ kírun o pọ̀tọ́ wọ́n yẹn díẹ̀ tó lọ kírun ẹ fi mìjọ́rìtì wọn náà ń jáde mọ́tíláṣí títí tó fi kí ìṣá kódà táwa wá yẹn lọlé àwọn ìyàwó àtàwọn ọmọ ọmọ pé bàbá ń bẹ mọ́tíláṣí ẹ wò wọ́n sí mọ́tíláṣí. ní jókòó tẹ́ wọ́n á jókòó yùn tí ò sẹ́ni tí yóò mú wọn jàǹfààní àti mà nípa ẹ̀sìn lákòókò yẹn ìní máa bí wọn máa tètè rọ́ọ̀ṣì wọn ìṣá ẹ̀. nítorí táwọn yẹn máa jókòó títí dìgbà kan ó ti gbé ọ̀rẹ́ wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní ronú pé tọ́ àtàjókòó àti àti ẹ̀ ṣíṣe tẹ̀síbí ẹ̀ ṣíṣe kẹ́kẹ́ ẹgbẹ̀rún àtìkò títù àtìkò títù báwò wọ́n pè wọ́n bá kókó tó tó tí ìwọ́n tó pè wọ́n bá mọ̀ bá kókó tí tó pé tán tó bá tẹ̀ pẹ̀rún òkúta gbóná sásìkò wọn fi tó tó ní gba aládá tẹ̀sán gba rẹ̀ lọ́dọ̀ ẹ̀jẹ̀ á lọ lára tí sásìkò wọn fi tó ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹ̀sìn pẹ̀rún pẹ̀lú ẹ̀. àmọ́ tó bá jẹ́ pé ẹ̀yin tẹ́ ẹ mọ̀ àwọn ọba ẹ máa ń lo àkókò yẹn ẹ ẹgbẹ́ tíra kalẹ̀ fáwọn yẹn àgbàrún ẹ̀ nàwọ̀rí ẹ̀ mọ̀tọ́kọ̀rọ̀ àkọ́rì wọ́n ti fi àròsúrò sẹ́ẹ̀dà àjìdáwò tòhìn àti bí ẹ̀bẹ́ ìlú ẹ̀sìn àlàyé rẹ̀ fáwọn èèyàn láwọn kíláàsì yẹ́rì pé ọ̀rọ̀ tẹ̀ ń bá wọn sọ ọmọ wọ̀ wọn lára. àkọ́kọ́ wọn bẹ sí wọn yé títí débi kan ẹ̀kejì ẹ̀ sì ṣe sábàbí kọ́ ọmọ kí ọ̀pá kòkó tuntun. lóòótọ́ ẹ̀ rà àtàkùtì ọ̀pọ̀ ẹ̀ńdọ́rọ́ kọ́ àwọn bàbá kan àwọn tí gbogbo yẹn náà fẹ́ gbọ́ báwọn òbí fẹ́ gbọ́ àwọn afẹ́ gbọ́ òbí àti ìmù torí pé òun ọ̀fẹ́ gbọ́ ẹjọ́ ọ̀gá fẹ́ gbọ́ pé èmi ọ̀fẹ́ gbọ́ àfẹ́ gbọ́ báwọn. so ẹlẹ́dẹ̀ ìgbà tí ọ̀gá ń ṣe lọ́wọ́ àwọn kan wà tí wọ́n mọ̀ pé táàgì táwọn ọ̀gá ti lò lóṣù àgbà máa lọ yìí wọ́n máa wọ́n náà láti sàbótájì níjọ́ òṣèlú tẹ̀wọ́n káwọn eléyìí àwọn aláìlórí lọ́rùn nítorí pé reaction wọn mọ̀ wọn ò má ṣà ìwọ kan lọ dìde ẹrù ọlọ́run tọ́lọ̀ ní kórè ló pé orí kọ́ epo táwọn èèyàn láǹfààní bá ìwọ náà mọ̀ kó dìde oṣù pẹ́ kí orúkú ti mú gbogbo síra rẹ̀ kí ló dé tí wọ́n gbọ́n nù ìkọ́ ọmọ sàlàyé báwọn èèyàn fún kí n tó dé wọ́n wá dé wọn sàlàyé báwọn èèyàn wá rí pé á ah, kò kọ́ lọ́gbà máa wọn kí náà wọ́n á ń gbà ẹ́ wọ́n sá ti mọ̀ pé ẹni tí bá ń fún orí kọ́ wá sọ pé ìbá ti parí ìdánilẹ́kọ̀ọ́ tó yé ẹ̀sọ́ wa ti pé lẹ́yìn ẹtì ṣẹ́ńkì àti polúkẹ́ bá lò ọ̀gá ẹ̀sọ́ náà tẹ̀ka lẹ́nu. ìjọba bàbá bàbá mi yára ní wọn ò mà kí wọ́n sì rẹ́ni sàlàyé fún wọn pẹ̀lú bó ti dá bó ti tọ́ tí ò sí lé mẹ́ tí ò máa tú láti wọn bí ayé àti kẹta lẹ́yìn tí wọ́n bá pa wọn lórí ẹ̀rí torí rẹ̀ jẹ́ àmú àwọn àkókò yẹn lò dáadáa. ó lè má rọrùn fún ọ pẹ̀lú mọ́sálásí is not under your control the man who dey control mọ́sálásí irú ideology tiẹ̀ ní ọ̀fẹ́ kọ́ ọmọ ta ideology bá ti ń yàtọ̀ tẹ̀mọ̀ pé wàhálà kan sùn so gbogbo nǹkan ọ̀rọ̀ tó ń sọ gbogbo ọdún lọ́jọ́ jẹ́ gbogbo ìfẹ́jú iná ló ti fòpin sí fúnra rẹ̀ gbogbo nǹkan kan náà wò ó lọ́pọ̀ lónìí ìwọ ló sùn fílẹ̀ ìwọ ló títí tọrọ yóò gbogbo àwọn yẹn ládé bí kẹ́ni tó bá tó kó tẹ̀ wọ́n fẹ́ gbọ́rọ̀ lọ́nà bẹ̀. àbí òye fún làwọn yẹn lọ́sọ̀ kọ́kọ́ jáde kó mọ̀síláṣí àwọn afẹ́ tó eléyìí fi hàn wá pé báwọn tàbí fún ẹ jókòó yẹn bẹ́ẹ̀ làwọn yẹn ní láti jókòó lónìí sọ̀rọ̀ àdúrà láti ọ̀gbẹ́ àkọ́kọ́ alẹ́ ìjọba kó gbogbo wọn ní máa sùn wọn gíláàsì wọn gíláàsì ètò ìtẹ́lẹ̀. ẹlẹ́ẹ̀kejì oníkejì wà á lọ lọ fóònù anábì tí wọ́n á rọ ọ̀rọ̀ ọlọ́run táwọn èèyàn lórí twenty four hours. ẹ̀wọ̀n kí àbí ọ̀fẹ́ ọ̀dà àwa láàárọ̀ kúrò lágbọ́rọ̀ lọ lọ́sàn-án kúrò lọ nírọ̀lẹ́ kúrò lágbọ́rọ̀ lọ ọwọ́ nínú àmọ́ gbogbo ọjọ́ méjèèjì láàrin ọ̀sẹ̀ náà ni lẹ́ẹ̀ma sọ̀rọ̀ yóò tún àwọn yẹn mákò tó bá ti dé mọ́tíláàsì kan náà yóò tún wọn ẹlòmíràn bínú yóò sọ̀sọ̀ kó sọ̀ sí ọ. tòtúrẹ́ náà ni ó wá nù ade àdéhùn sábẹ́ ó ní káyọ̀ náà nàbí sọ̀rọ̀ lọ́wọ́ àwọn àlejò àríwó tẹ́lẹ̀ yẹ dàkọ̀gbọ́n náà bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ lọ. wọ́n mi máa ń sọ wa ni wọ́n máa ń sọ wa bá sọ̀rọ̀ kìlọ̀ àtùkù tó bá àgbà àgbọ̀ àgbà yóò wa sọ̀rọ̀. ẹtú wá rí pétọ àwà bíbí pẹ̀lú kankan pẹ̀lú yọrọ àtúwá lẹbi ẹ síbẹ̀ náà lọ́yẹ̀ káwọn ọmọ akẹ́kọ̀ọ́ látàgbára láti jẹ́ pé àtàǹfààní nínú àkókò dáwọn èèyàn ní láti máa fi wọn láfa lẹ́yìn náà kí ti gbogbo tí èèyàn bá ṣe tó ṣe pé wọ́n wò pé ọ̀gá làákà ìmú lọ́dọ̀ rẹ̀ náà lọ́ọ́ bá ti bẹ̀rẹ̀ sí ní kọ́ fáwọn èèyàn kí ti gbogbo táwọn èèyàn bá ṣe náà lọ́ọ́ máa kọ́ fáwọn èèyàn ọgbọ́dọ̀ kọ́kọ́ ní mànà kó tó kọ̀ọ̀kan tẹ̀lé ìfihàn tó tó bá lọ fẹ́ pèèyàn ọfẹ́ kọ àìdá fún yàn kó tó nímà ọtí àtúntò wàá kọ́ ńtọ́ dáa ló kọ́ kíkọ́ dáa wàá kọ́ ntí òkúrú tó ń tọ́ kó burú àní ìsìn àtọ́nà fún wa tí ẹ̀ka bá rọra bẹ̀bẹ̀ lélẹ̀ ní classmate tó lóorun pọ̀ tó sùn àbí bẹ́ẹ̀ kọ́ ni tẹ̀wọ́kẹ́ lómi tó bá bẹ́ẹ̀ yẹn náfìlà tó rí lẹ́gbẹ̀rẹ̀ gbẹ̀sùn ó lè ti kọ́kọ́ kó ní kan ṣáá bí ọmọ asọ̀kò nígbà rí lọ́nù àbí kí ni tó túláàsì ní àtúláàsì ní káwọn mọ́tíláàsì mọ́ni ó sùn ní mọ́tíláàsì táwọn sọ fún ọkọ̀ òwúrò àbí òye tòṣẹ́ ìmọ̀ kókì ní wọ́n ti ní máa kára wọn lẹ́sẹ̀ fún òní mọ̀ pé á ah, nítorí pé wọ́n á sùn náà ni ó túmọ̀ sí pé kì í ṣe gbogbo tó ọba rí tó ti pé nu ọpọlọ tiẹ̀ wọ́n kò fi pọ̀ dáa náà lọ́kàn máa yára pọ̀ nítorí wọ́n pa jùlọ kò ní màkà ọ̀mọ́ kankankan ọkàn yìí dáhùn yẹn ti ẹ̀jẹ̀ lọ́wọ́ àwọn òwe ìdókòwò ti tírèmì sí wọ nǹkan mélòó ni wọ́n máa ní ìlà nǹkan mélòó lọ́wọ́ mà tí ìsìlámù sọ pé kò burú gbogbo ajé pé ìwọ́ wa máa ń gbé ìjọ tuntun náà àti pé fún ọgbẹ́ kó máa láti torí ìsìn náà gbà. wọ́n dàbí ẹni tó ṣe pé ọlọ́bílù kan tó lọ bẹ̀rẹ̀ wọ́n ti ẹni sìn ọwọ́ àlọ́dún sáfù alákọ̀ọ́kọ́ pé torí ànábì sọ̀rọ̀ àlùsọ̀nà sọ fún akéde abámọ́jú mẹ́nu sáfù alákọ̀ọ́kọ́ àti sáfù ẹ̀ tó sì rọrùn fún aláti débẹ̀ láì mú di abámọ́jú ọ̀rọ̀ àkọsí sáfù alákọ̀ọ́kọ́ pẹ̀lú orí rẹ̀ polówó kò jẹ́ kí làdé kòkó wí láwà ní wọ́n ti gbé ọ wọ́n sọ sí sáfù rẹ̀. ọwọ́ tí mo wà tẹ́ ń gbé ọ̀gá ọmọ kí tẹ̀lé àmọ́ sùn ní àbí subhanallah àmọ́ ìjọ ní látàrí àìmọ̀ kan ó ní pé àtàkùn alákòókò àtẹ̀ṣà ń gbogbo ẹjọ́ débi làwé láwọn àná. sọ ìwọ òsì débi làwọn àti kò kó wò láwọn àná láti gbé ọ wọn sọ sẹ́yìn. ṣé mo pé ilé yìí náà tóbi òun náà ní pé ká mọ̀ wà mọ́ ó túmọ̀ sí pé gbogbo tí ẹ̀ bá fẹ́ kọ̀ láyé gbogbo tí ẹ̀ bá fẹ́ kọ̀ láyé ẹ̀ gbọ́dọ̀ kọ̀kọ̀ wà máa kò tó kéèyàn ọkọ wọn ìka gbégbó ó gbé sẹ́nu sì gbé sẹ́nu ọjọ́ kò ìgò ìgò gbogbooro ni wo tí wàá wá tó gbogbooro lọ́wọ́ à ń bẹ́ẹ̀ tó tó tó tó tó fi gbilẹ̀ jẹ wọn náà wọ gbogbooro àwọn òkè òkè òkè àwọn asẹ́nìkan tó sẹ́kù mà sẹ́nìkan tó sẹ́kù wọn náà sẹ́kù torí pé kò sẹ́nìkan sẹ́kù mà wọn náà sẹ́kù ó kọ́kọ́ ṣe wádìí rẹ̀ tó gbogbo lómi mu àti tó gbogbo àgbo jẹ̀dí àgbo jẹ̀dí ńlá tẹ́ wàá ti àgbo jẹ̀dí ẹ̀yin gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ̀ wàá rí gòmí jẹ́ ìdúró àti tó gbogbo àwọn kọ dáadáa kó wọn ti fẹ́ fọ gbogbo lónìbò ẹ̀yìn ẹ̀dá o kó wọn ti fẹ́ fọ gbogbo tí yọ tàn lára gbogbo fẹ́ẹ̀tàn ọ̀dájú pé yọ fẹ́ẹ̀ fẹ́ẹ́ ti tẹ kúrò torí pé kì í tán nínú gbó kọ́mọ bá tó àlànà jẹ torí pé lọ́yẹ kí ẹ má àtàwọn ìkẹrẹ sí àti gbó torí pé kí ogun ẹ̀ ní ọ̀wà kí lè lọ́ fún wọ́n ti àgbọn aláàrọ̀ tó omi tó wọn lọ sọ wọn ikú kúkúrú bá wọn kú sọ lórí wọn wá ti kù àkójẹ nílé mu tó wọn ò ní lọ wáyé tó fi di kúrò òkú òwò tẹ́lẹ̀ tí ti fi. kì í ṣe wọn àwọn sàbẹ yẹn ló mú àlọ síbi ilé kì í ṣe gbogbo tó wọn báyìí tí wọn ọba mu iná ló tètè máa ọ síwájú gbogbo tó mà nítorí pé tó ọba mà ó ẹni tó ti gbé ń fẹ̀sùn ọ ń bákan náà nínú ẹ̀kọ́ èèyàn tí kò tí ì nímọ̀ tó àwọn èèyàn kan tí wọn ò sì tí ì lọ́jọ́ orí tó àwọn èèyàn kan ní gbogbo ògbà bẹ̀rẹ̀ láti orí ayé àlẹ́gbọ̀n àlọ́ tó àríwá rẹ̀ wọ́n máa kẹ́kọ̀ọ́ lára àwọn tó wọn tó sì máa jù lọ. bí àwọn àgbàlagbà àgbàlagbà lọ́jọ́ orí fún àwọn tàbí ti àwọn Abubakar bí àwọn ọ̀rùnmọ́ àkọsí ọmọ àwọn ànúndínlẹ́yà àwọn ọmọdé kéékèèké wọn ń wò wọn wíwò wọn pọ̀ sí i wọn fi àwọn sáǹpù dàwọn ẹ̀mí sọ́nà ní ẹnu sáǹpù ní wọn sáǹpù ti wà ní. èyí táwọn ẹ̀mí táwọn fi ń ṣàpèjúwe yẹn sí wọn ń ká sórí wọn sì wọn papọ̀ máa sí ìbẹ̀rẹ̀ yẹn lẹ́sùn wá wọ́n ti mọ̀ pé abúgbàgbà tó ti tóbi tó nínú àgbo ti ti kàràbàtà tó iṣẹ́ wọn nìkan tí wọ́n ti ọ̀rọ̀ wọn nìkan tí wọ́n ti kò tó lẹ́yìn wọn ẹ̀fà àti kárí fàlẹ́bí ìjà ló ń tẹ̀sí yẹ òbúrú ṣàlọ́ síbẹ̀ làwọn náà àwọn ọmọ wa pẹ̀lú àwọn ti gba tírèdì tọ́da ẹgbẹ́ náà ti sọ pé àwọn sábẹ́ ọ̀nẹ́bọ̀ Muhammad sọlá láyé ànábì sọlá àṣẹlẹ ẹ̀fà ti sí ìtàlélẹ̀ tírèdì tó ní agbára rẹ̀ kíkẹ́ kẹ́ ẹ̀mọ́ pé láti tẹ̀sẹ̀ fi qawli ahadi ma'a Allah wala ma'a rasul. títà máa ń sọ̀rọ̀ lọ́sà sọ̀rọ̀ alẹ́ nìkan bá ti rọ̀ sẹ́ni kan tó tún sọ̀rọ̀ táì kọ́ lọ́rọ̀ sọ tó bá ti takùtọ̀ lọ tó takùtà nẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam training for guy. àwa náà ní ìta ní láti training àwọn ọmọlẹ́yìn wa kí ń bá tẹ́ sọ̀rọ̀ ń tọ́ta tó ti jà pé kọ́ ọmọ náà ní kí lọ́lọ́ sọ̀rọ̀ kí ni ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ àbí kí ni ànábì ṣe àbí kí ni wọn ṣe sáà nàbí ọsọ kò burú àbí kí ti lẹ́nu àwọn mùsùlùmí kò lè lórí kúrò tá ààrẹ rìn lẹ́nu àwọn kúránì káàkiri nínú súnà so eléyìí lọ́jà kíkà sí pé wọ́n kàn án lọ mú ẹnìkan wọn kàn lówùú à ọ̀sọ̀ pé ńgbà táwọn ilé ìtìkà wọn aṣáájú wa náà aṣáájú yín báwò ànábì mélòó ni wọn. ìbá ẹni tí ń tẹ̀lé súnà tí ń tẹ̀lé tí ń tẹ̀lé ọ̀nà sọ tí ń tẹ̀lé àtàkùn sọ̀rọ̀ àti ìlà sọ ẹ̀mí nìkan sọ kí ṣéwù ṣéwù kan tó sọ ṣéwù mélòó la ní wọ́n pọ̀ wọ́n ṣe yóò àwọn olùmọ̀ ètò ṣéwù ti ń tara rẹ̀ jẹ yẹn fún àwọn olùmọ̀ ta nínú ẹ̀sìn náà wọ́n pọ̀ ṣùgbọ́n gbogbo pátá lọ́sí ti pọ̀ tó ọ̀rẹ́ nìkan ni wọn kì í tẹ̀lé lórí wa ìjọ tẹ̀lé lórí wa lọ̀rọ̀ náà ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n wọn ò máa wá á máa dára wọn máa kí lọ́lọ́ sọ kí lànàbì sallallahu alaihi wasallam sọ. torí di eléyìí báyìí ẹ̀rí kí sẹ́yìn máa ti fojú àná rẹ̀ ìgbà náà ni ìdá máa bẹ̀rẹ̀ àwọn ẹni tí ó mọ̀ àwọn náà mọ̀ pé pé àwọn ṣé wà àwọn sọ báyìí òun gbà lọ́dọ̀ bàbá báyìí ṣé òmùlá àwọn kan lọ́sọ̀ pé kí náà bẹ̀rẹ̀ fún mọ̀ọ́lá ẹgbẹ́ ọ̀hún ọlọ́run ni mọ̀ọ́lá ti wá àbí ta ni mọ̀ọ́lá ń lọ́ọ́ mọ̀ọ́lá náà. لأن النبي صلى الله عليه وسلم تقام كبير الله مولانا ولا مولى لكم ọlọ́run bá lẹni tí wá ẹ̀yin ọ̀lẹ́nìkan tòǹtòrí ẹ̀kọ́ máa ń sọ bẹ́ẹ̀ ẹ̀kọ́ pé mọ̀lánà mọ̀lánà na àwọn bíbí àní máa ti léyìn bí ẹni pé ọlọ́run sọ ànábì tó wá àìsílẹ̀ àṣọ. àmì ọlọ́run ọ̀ràn wa lọ lórí àtìlẹ́ máa fi ní sáà ń gbọ́ yé sí wa ó ti ń sáà máa sáà ti ń gbọ́ lójoojúmọ́ ó ti ní àwọn ìjà rẹ̀ fún wa lọ́la òfin yá wọn ti ti ní ìbàlẹ̀ jọ fún wa àtẹ̀tọ́ wù àtẹ̀tọ́ gbọ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وأنا أمركم بأصحابي فإذا ذهبتم أتى أصحابي الله العظيم وأصحابي أمركم فإذا ذهب أصحابي أتى رجل الله العظيم إن شاء الله نعم ọba tó tó ń béèrè náà sọ kókò ní ìṣe pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ tó wà náà. Náà. Àlọ́kàtì táwọn olùmọ̀wọ́ sọ yẹn, tí kò ń ṣòun náà ni ìyípadà sọ pé wọ́n sọ pé ohun tó bá. sàábì yẹn ṣe á gbé sórí fóònù yẹn ọpọlọ nítorí pé èyí tí ọkàn tún balẹ̀ sí òní kó ṣòro fún ọmọ àti bẹ́ẹ̀ ọmọ mọ̀ pa ó ṣòro gan ẹnì kó sọ kánábì ànábì kan kì í rí nítorí pé mẹ́dínà ọdún kọ̀ọ̀kan kọ̀ọ̀kan bíi mẹ́wàá irú rẹ̀ ti ń bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ rí lẹ́ẹ̀kan bá nàbí sùlọ́ àti nàbí wọn rí tó a ti máa ń lọ fún à ibi tẹ́lẹ̀ méjì bá wà tó takora tí ọ̀nà kan máa ń bẹ tá a fi lè so méjèèjì kan fún wa ti tẹ́ àwùlẹ̀ jẹun ìjọba àti nípa so méjèèjì tó sì so wọn pọ̀ ní pé ká fi àdéhìí àwọn gàbẹ́ sùn yẹn ká gbé sórí wípé kìí ṣe oorun ni wọ́n ń sùn ṣùgbọ́n ọjọ́ oorun àti ìmọ̀kójọ́ ọjọ́ oorun náà ní kíni kéèyàn tó gbé gbogbo oorun tó bá ti kú yẹ ògbé náà náà lọ sọ pé láti àwọn kókókó dènà tó wà ògbé kì ọlọ wọn bọ síbọ sí pé oṣù nọ́mbà nọ́mbà tẹ̀lé.